الحمد لله أمر المؤمنين بالصيام ويقول سبحانه يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وقوله سبحانه وتعالى يقول سبحانه يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون ايها المسلمون عباد الله حياكم الله خذوا بالمؤمنين a rí àǹfààní àwẹ̀ àti kágbà bí òfin ìtorí wọn tó ọ̀rọ̀ bá dẹ́ta tó fáàdì sọ wípé alọ́lọ́wọ́ fi àwẹ̀ lọ́rọ̀ yẹn fún yín tó fi jẹ́ wọn yẹn fáwọn tó ṣáájú ní ẹ̀rọ ìgbà ìbẹ̀rù ọlọ́run a tó lè rí láti sọ fún wa wípé nínú láti palẹ̀ mọ́jọ rọmọdọ́rọ̀ òun náà ní kí yẹn mọ fífò rọmọdọ́rọ̀ àwọn àgbọ́yé tó ní ṣe pẹ̀lú rọmọdọ́rọ̀ ọ̀rọ̀ yìí mẹ́wàá lọ́yẹ ká mọ̀ nípa ohun tó ṣe pọ̀ máa wọ rọmọdọ́rọ̀ kò fi lè já gbígbé tá bá jáde láwẹ̀ yẹn á jáde ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run. أيها المسلمون عباد الله رياض الله، ويتم كما عمده ضد أول رمضان أو به بالبلابير عن شروط وجوب الصيام àwọn májẹ̀mú táwọn ìbí dada ní lórí nínú àwọn ìgbìlógún kí ni ó bàlágà obìnrin bí ọmọ kékeré àṣùyá ọmọlé ìtawà ìgbà rẹ̀ àwọ̀ ẹ̀kú ti dandan wọn ṣùgbọ́n a kọ̀ọ̀tà àwọn sọ́là pẹ̀lú kí a máa kọ́ wọn náà láàwẹ̀ ìgbà tí ó fi padà mọ́ ara nígbà tó bá dájú ní àlàáfẹ́ làákàyè ká má inú àwọn ẹni tí aláàtàwọn sọ̀rọ̀ tó fi gbégbé ké sókè tí a ti ọmọ sí da ńbẹ́nu ọmọdé hátàyà àfẹ́ tó ti fi làgáyé. Nínú àwọn táwẹ̀ máa fi jẹ́ dandan fún ni, òun náà ní ẹ̀sẹ̀mí kí yẹn mọ̀ sókè, ọmọ sókè nínú àwọn kẹta yóò jẹ́ dandan fún ni nìyẹn. Nínú àwọn kẹta yóò jẹ́ dandan fún ni, nínú àwọn májẹ̀wò lẹ́yìn tí yẹn bá alága tó ní láàkáyì ọ̀hún náà ní kí yẹn tó jẹ́ mùsùlùmí kí yẹn bá ti jẹ́ mùsùlùmí àwọn ẹ̀jẹ̀ dẹ̀dẹ̀ fún tọ̀. inú kẹjọ ń jẹ́ dẹ̀dẹ̀ fún ní alẹ́ ti tọ́ à kí yẹn lágbára níbi ò bá lágbára àwọn ẹ̀jẹ̀ tọ̀nà yẹn bó ti jáde pé ọmọ ọ̀dọ́ ìjọ́ra yẹn ti tọ̀ra yẹn kọ́ inú àwọn májẹ̀mú tá pé èèyàn máa gbélé obìnrin bí arìnrìn àjò bí asùnìyà ọmọlẹ́ ìṣẹ̀wá ìjọba àdé ẹ̀yọ ilẹ̀ ìlú náà ìlú àdọ́lá ẹ̀yà ló sin ọlọ́run nínú àwọn májẹ̀mú dáadé a ní ṣòro owó sí àti asùnìyà àwọn májẹ̀mú táwẹ̀ máa fi lálàáfíà ìyẹn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ọmọ ẹ̀fẹ́ gbogbo وما دل وقدمنا إلى ما عملوا من عمل وجعلناه هباء منصورا بابا وسلام يا شيخ tí o ti sáwà ní ìdò mẹ́rin fún ìsìláàmù fẹ́. Àwọn apàdà sọ di irú eré ìta àkùdà lò. Obìnrin kí yẹn gbọ́dọ̀ jẹ́ mọ́sùlùmí. Nínú àwọn májèmú táwọn lálàáfí àlọ́dún èèyàn, òun náà ni àtẹ̀kọ́ ọ̀hún, bí nà ìhàyè wọ́n ní fàá, kí yẹn mọ́ nǹkan òkú táwọn obìnrin máa ń ṣe àbẹ́jẹ́ ìbímọ. nínú àwọn májẹ̀mú táwọn fi lálàáfíà fún ni òun náà ni alọ́wákọ̀tú alìkọ́ ìlọ́lẹ́síyá àti owó lálẹ́ ìgbàwẹ̀ níbẹ̀ ló ti jáde bí wọn ò rọ́ sùn àgbọ̀dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ ìyọ̀n ti gbọ́dọ̀ gbàwẹ̀ ń jọ ọdún ní sọlá àtàlà ń àjọ̀gbọ́n àlẹ́ ìlú àfihàn àìsá àlàáfíà ẹgbà rẹ̀ tẹ́ bá rúnmù ní o tó sùn rọmọdán bá ti yọ ẹni tó ti dálásẹ gbogbogbò àwọn mùsùlùmí ní nàìjíríà tó kéde ẹgbà rẹ̀ tí kò tó wá gbogbo ọjọ́ òǹkàtà sí ilé rẹ̀ kọ́ sámúhàwẹ̀ rọmọdán ayọ̀ mùsùlùmí náà ìbájọ́ lọ́wọ́ inú májẹ̀mú táwọn orí lálàáfíà àníyàn àpò àpàdà tẹ́lẹ̀ níbi ọ̀rọ̀ ẹ̀dá tí bọ̀. Àjọ́dọ́lá, ẹ̀yìn orúṣin ọlọ́run ọba, ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tó yẹ ká lọ kẹ́kọ̀ọ́ rẹ̀ kẹ́rọ̀ mọ́tọ́ tó yé. Wọ́n náà ní àrùkánù sí ya. Àwọn orígun àwẹ̀ orígun méjì lọ́gbọ̀n tó yé. Kátẹ̀ lárí náà àwọn olùmọ̀ tí wọ́n máa ń fi kẹta. Orígun àkọ́kọ́ là ní ẹ̀dá fi parí lẹ́ẹ̀kan ya. Kò bí ọjà ayọ̀ lálàáfẹ́ ó tó wá jó orígun àwẹ̀ èyí tó wá náà hadith Hafsa radiyallahu anha ìpèkò sáré fún tàwọn máa ń lámù ìbáyé rẹ̀ sí á ọ̀bẹ̀ sáyọ̀ ẹni tí ò bá láníyàn kóhun fẹ́ báwẹ̀ kálùfàdà tó bá báwẹ̀ kò láwọ̀ aláníyàn àníyàn pé wọ́n fẹ́ báwẹ̀ tó bí ìdílé jẹ́ sáré ó ti láníyàn yẹn náà yẹn ìdílé gbàgbà bá ká sámú láti àwọn akọ́wé ògbèrò láti gbàwẹ̀ Ramadan lè jọgbọ́n àti twenty nine ó ní ìdí àti ìrọ̀jọ́ bẹ́ẹ̀ nítorí pé iná mọ̀tà náà yóò ìjà gbogbo fẹ́ gbogbo kọ́ ó ní ìṣe pẹ̀lú àríyàn òtó wà lẹ́mí rẹ̀ yẹn gan ní kó lè sí ni lẹ́nu láti ìgbà àtàlùfájà rí òsì tó bá ti yọ àtàlùfájà rí méjìlá ní anífájà òǹkàádé àlùfájà rí tó ṣe yí pé ìrọ́ lọ sílé tó fi jẹ́rọ́ ìtumọ̀ ní sọ́wọ́ ti fi pọ́ọ̀lì ẹ̀ là báyìí tó bá yá atúnṣókù padà àlùfájà ìrọ́ ẹ̀wà rẹ̀ àtàjà ní òṣòro láyé láàpọ̀ jẹ́ àtìkò àṣàtì ayọ́ àmìsìmú náà ìgbàdàlá kí yẹn mọ ọmọ ìjẹ̀kú mọ́mọ́ ní ẹ̀rọ rẹ̀ ọkùnrin nínú ọjọ́ ń fẹ́ ń jẹrẹ ẹlòmíràn níyàwó ọ̀dọ́ òun làwẹ̀ wọn ọ̀jẹ́gbà kí yẹn mọ ọmọ ìjẹ̀kú mọ́mọ́ inú ìtẹ́gbẹ́ ní ìlàwẹ̀ ìjẹ́rẹ̀ òyìn fẹ́ àwọn ọmọ wa sí ju ti kejì bí èèyàn bá mọ̀ ọmọ ó ní ojú dájọ́ ìṣẹ̀lẹ̀ àgbẹ̀lẹ̀ lórí ẹ̀rí inú ìtẹ́gbẹ́ ní ìlàwẹ̀ ìjẹ́rẹ̀ òun ni ẹ̀lùkọ́ ìlú àmùdá bí yẹn mọ ọmọ fàyè bíi kódà tí ìyẹn bá ti mọ́ tí máa ń fa ibi fún tóun fi wà yí bá jẹ àmàlà gbóná tóun wá mú oyin sí délé ìdílé oúnjẹ yẹn padà ẹni yẹn jẹ́ ẹ̀sìn lára ẹni tó fa ibi irúfẹ́ ẹni tó fa ibi yẹn àwọn máa bàjẹ́ àbí tó wá tó nínú ìdájọba òun náà ní ìjìnà ẹ̀rú ẹ̀há rọmọdọ́ọ̀nù kí yẹn ṣe ìbálò pẹ̀lú ẹlẹ́tọ̀ọ́ yẹn lọ́sọ̀rọ̀ ìbádọ́lọ́ ìyẹn bí ọlọ́run ọba nínú gẹ́gẹ́ lè bàrọ̀ ìjọba ní lọ́wọ́ òun ní bá pèlè àlè ìsinmi náà ní ẹ̀fà àtọ̀ jáde pẹ̀lú dáhùn èèyàn máa fi ń fà á tí ó fi gbádùn tó lọ ilé ìdè ẹgbẹ́ ilẹ̀ yorùbá wa ìtàn bá rẹ̀ tó gbé pápọ̀ jẹ́ àpòlùlá bàbí súnà jẹ́ bí kẹta tó ti yé kálù ìjọpọlọ ẹgbẹ́ pọ̀fẹ́ sí ilé kan mọ́ ní ẹgbẹ́ ìgbà á yóò sì ní o àṣà rẹ̀ ní ti ń ṣe súnà ó lè má bí pọ ìyàn sáré bó ṣe yẹ níjọ ní ìládùúgbò yìí àwọn ẹni tó jẹ́ aláṣẹ àdúgbò yìí wọ́n máa sọ wàhálà tá ń bá rífà yóò kéré alhamdulillah wọ́n ti nírú wa káàkiri gba àwọn ilé ṣùgbọ́n jèlú àná ní ẹ̀bí gbé pápò lẹ́nu lọ́sẹ̀ Ramadan wọ́n ní à ọ̀rọ̀ rẹ̀ wa tó ló ń gbáwẹ̀ nírun pápò àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ni àdéhùn pápò yìí ìṣèṣàbẹ̀ ibi fọ́ọ̀tì tí wọ́n bá jù bẹ́ẹ̀ lọ nọ́gbà dé ọ̀rọ̀ pápò wa ọ̀rọ̀ àtìgbà tí èyí sásìkò ọmọdé ọ̀rọ̀ ìbá fún wa nílẹ̀ tí wọ́n sì ní ọba òjíjẹ́ ọlọ́run tó láàyè ọ̀sọ́lá wọn ni lọ́wọ́lá àṣọpọ̀ àdá ọmọdé láàmọ́tò òjòsíwá àyìn ìdàtọ̀ ìlẹ̀sọ́lá tí ìbá ti rí pé mi fẹ́ fi nira mú jọ mi ni ìbálẹ̀ pa wọn láti fi wọn máa ń pákó ní gbogbo ìgbà tí wọn bá ti fẹ́ fi hàn òjíjẹ́ ọlọ́run sọ bẹ́ẹ̀ sọlọ́lọ́ ọ̀sọ́lá ọ̀fẹ́ ìdíra tó tọ́ ẹjọ́ ìṣẹ̀lẹ̀ àìbádọ́lá nínú nǹkan tó ní pọ́lẹ̀ ẹ̀tọ́ bí yẹn bá ń dáwẹ̀ lọ́wọ́ ìbẹ̀mẹ̀ ẹlùmọ́ọ̀mọ́dọ̀rú wọlé ṣèṣà agbọ́rọ̀ máa gbà rẹ̀ fọ́wá ní á ah, mọ́ bá ti dé sí pé ń fi mú àti máa yọnu máa رضي الله عنه وأن الإسلام صلى الله عليه وسلم وبالغ في الاستنشاق إلا أن تكون سرعينا طبعا يونو يونو دا دا دوغو أبي دوغا الله ويغو وغا جلاله ẹni tí ń gbàdá wa ń kí kéèké tàbá láńlọ sálùwàlá ayé sálùwàlá tánmọ́ tàbá ti lọ àátù padà ìkọ́sùn yóò tutù mọ́ ní lọ́kùn ní ọ̀sán ní ìyọ́dọ̀kọ́ máa fẹ́ díẹ̀ díẹ̀ àwọn ọlọ́mọ kéèkéèké ń gbà yẹn ní ọ̀sán báyìí náà á yọnu dáadáa á fi mú dáadáa ṣùgbọ́n kìíní ni ọmọ níta nígbà tí yẹn bá ń gbáwẹ̀ ọmọ alọ ẹlẹ sọhùn méjì ayọ ní òṣèlú àgbàdàlá ẹyẹ ló ti Ọlọ́run nínú ẹlẹ ní kéèyàn fi ìyàwó ẹ pẹ̀lú péyàn ti mọ kọndíṣàn lọ́sẹ̀ Ramadan ó ti mọ bára rẹ ti tó ìyàwó àyìnṣà ọjọ́ Ọlọ́run tẹ́lẹ̀ àyìnṣà wọn ti sọ Ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ará ilé rẹ ṣùgbọ́n wọ̀gánà abùlẹ̀kẹ̀ tó lè ẹ̀rùbẹ̀. Òjijì ọlọ́run ní kápá bùkátà rẹ̀ láti kóró ju gbogbo yín lọ. Ọ̀dà bí ẹ̀ ní sùúrù ìgbà tó ń ti ṣe kíni ọ̀hún tí ó fi wọ̀. Nítorí pé wọ́n ní pátíwá méjì ìlànà ìṣòro àkàlámú wa. Ni wọ́n fi sọ pé ìdájọ́ ẹ̀sìn lè má papọ̀ ó ti fẹ́ bí ẹni tábà fún ìdájọ́ ẹ̀sìn. Ẹnìkẹ́ bí wá tóun jọ̀dọ̀ tòṣìṣẹ́ ẹ lè kí ìyàwó ẹ lọ́sàn-án Ramadan ìjọlọ́mìlá ọgbọ̀nà sílẹ̀ nígbàtàgbà alágbàdé ìyẹn wá bèèrè pé fíyàn lè kí ìsìyàwó lọ́sìn ọ̀rọ̀mọ̀dọ́ ìjọlọ́mì bẹ́ẹ̀ ọmọ yìí kí ọ̀dọ́ tó fẹ́ ìsìyàwó egun rẹ̀ ó máa ti galigali ṣùgbọ́n alágbà ọgbọ̀ ẹran kíra ìjẹrí làgbàlagbà ó wì wọ́n lè máa tajú kú ẹgbẹ́ tó fi mú àìbàdàlá náà kẹtọ́ lẹ́tọ̀ọ́ tá a lè fún mi lóúnjẹ àlè lóró akólùkọ́ yẹn lára اتقوا الله لي ولكم ولسائر المسلمين في مشهد الأرض ومغاربها استغفروه وتوبوا إليه إنه هو الغفور الحمد لله والصلاة والسلام على رسول الله آله وأصحابه ومن والاه أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه أهل الله عباد الله يا رسول الله يا ركبنا gbogbo àwọn ọ̀rọ̀ yìí tàbá gbé mọ́wọ́ àjàǹkanra wa létí wípé ọyẹ ká gbàgbọ́ yìí ohun tá a bá fẹ́ ṣe ká gbọ́n máa wò a sì ní ìdìrẹ́ sí ọdún kan náà ti fẹ́ o èèyàn sì lèèyàn máa jẹ́ ọ̀rọ̀ kẹfà nínú àwọn tó fẹ́ ká gbọ́ yìí ohun lọ́mọdọ́ òun ni mo bè há tó olùfẹ́tọ̀ àwọn ohun tí ó ṣe lẹ́tọ̀ fún ní tíyẹn fi di sínú lọ́gbà ọ̀dọ́ akọ́kọ́ ní ọ̀rọ̀ ìwé àìmọ́ àìgbádùn ọlọ́dún tó máa parí ti wá máa tó gbogbo máa lálàáfíà dákun máa jẹ ọ̀rẹ́ wa tí a gbá àwẹ̀ yìí lálàáfíà lálàáfíà oṣù gbálẹ̀ sùn àìgbádùn lè jẹ́ kí ẹ̀ já wọn ọ̀dọ́ bí wọ́n ti padà dá padà lẹ́yìn ọ̀rọ̀ ọ̀dọ́ òun náà ni asafa ìrìn àjò tó jẹ́ ìrìn tó lẹ́tọ́ ní o àwọn olùbámà rìnrìn wọ́n sàlàyé wọ́n yẹn nẹ̀nẹ̀ irú ìrìn àjò yẹn ẹni ra kan ìbádọ́lọ́ ìyẹn ń sìn ọlọ́run àlàyé méjèèjì yìí lọ bá dẹ́dà sọ sọlọ́run bá tún hánà tó bẹ́ẹ̀ fún ìjáàmù maridon ọwọ́ àyà sàfàrí fàìdàtún ilẹ̀ ìyá ìkóra ẹni tó bá rẹ̀ láàrin yìí àbúdẹ̀ sọ́run ó jáwò àǹfààní sì padà dá padà lẹ́yìn àwò ìbádọ́lọ́ ìyẹn ló sọ ọlọ́run wa inú àwọn kẹtẹ yẹn ní ìkórè ẹja rẹ ìbẹ̀mbẹ̀ ẹ̀lẹ́fàbùlù wọ̀rọ̀lọ́ wọlú tó ti ní kó lè kóṣù tábà yá ọmọ ìfọmọ lọ́yàn tó lè kóṣù tábà yá ọmọ ilé ilé ìfàsẹ́yìn ló fi ṣe ọ̀ ó lè má dáhùn ìpadà gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ sí àwọn olùmọ̀mú wa àti hadith àbíbí sọlá àlùsílá ó sọ wípé ìnáwó وضع عن المسافرين الصيام وشكر الصلاة وعن ti gbé gbò wọn ẹni tó rìnrìn àjò àwẹ̀ ṣùgbọ́n yóò dá padà lẹ́yìn ọ̀rọ̀mọ̀tọ́ ẹ̀rí yóò dá padà lẹ́yìn ọ̀rọ̀mọ̀tọ́ wọ́n ṣàtọ̀rọ̀ sọ́lá àtìlájú irú tó bá jó lóko mẹ́rin àti méjì ọwọ́ àtẹ̀tún wá yẹn nínú rẹ̀ yí pé wàhálì hàmí wà ìmọ̀ ọ̀gbẹ́ àmẹ́ni tó wù lóyún àbí bí ń pọ́mọ lọ́yàn ọlọ́run yóò dá rẹ̀ pẹ̀lẹ́ òṣìṣẹ́ nìyẹn nìyí a padà mẹ́nu bá ọwọ́ àwọn ẹni tó lè láǹfààní àti nǹkan pẹ̀lú ẹ̀sìnkìyà tí wọ́n lè ṣe mún àgbàdọ́lọ́ ìyẹn ń sàn ọlọ́wọ́ bá inú kẹsí ẹni tó bí ẹ̀sìn àti ogbó ìjọkùnrin ni ìjọbìnrin ni àgbàlagbà tó lọ gá tí ah! bàbá ti wà yìí láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún ọmọ máa lẹ́kọ̀ọ́ wọ́n máa ṣẹ́ òjì mú lẹ́rí ìtagbà àwọn dé inú kọ̀dínísàn inú kẹta mẹ́rìnlá ẹjẹ́ ọ̀rẹ́ ẹ̀kejì òun ní súnà ló ṣe é bọ́lá dàbò kí làwọn kan tó jẹ́ kọ̀ọ̀ta lò nínú àwọ̀ nínú ẹni tó sàfò ìjẹ sàárè àdébísọ̀lá àlọ́sọ́lá ó ní ọlọ́run àti àwọn mọ̀lẹ́kà rẹ̀ ń fọ́wọ́ yìsọ̀lónà àìlẹ̀lẹ̀ mọ́ta sàfẹ́rí wọ́n sì ń tọrọ ìjẹ́ àwọn ìjẹ sàárè ìjọba ọlọ́run sọ lọ́nà ìjẹ sàfẹ́rí ìbìnà ti sàfòrí bárọ̀ta ẹ máa jí sáà ní kẹjẹ sàárẹ̀ ohun tó gbé kò wà mẹ́ ìyàwó gbá ah, oúnjẹ orúkọ ọ̀rọ̀ mi lọ́rùn ó dà fọ́ má ju sábúrò lọ fọ́nà pé wọ́n ń dà láàárẹ̀ tọ́jẹ́ kí ni ẹ sábúrò tọ́jẹ́ dàbí lọ. Aya táwa fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọba dẹ́dà sọ ife kutiba alaykumu siyamu kama kutiba ala alladhina min qablikum. Wọ́n sáwẹ̀ ní dẹ̀dẹ̀ fún yín, wọ́n ti sí lọ́nà ẹ̀yàn, báwọn tó ṣáájú yín.

láwọn tí máa ń jẹra wọn yàgbé kí bẹ́ẹ̀ bá ti ẹ̀wọ̀n ní Islam fi ṣe irú bẹ́ẹ̀ yọ́ọ́ yà jẹ́ sáàrì sí sáàrì ìwé yìí tí wọ́n là ní sọ́lá ó fáwọn sàábé ní mọ̀rẹ̀ pẹ̀tẹ́ bá bẹ̀ẹ̀ fẹ́ gbàgbà yípo ọjẹ́ sáàrì sí sáàrì kì í sáwẹ̀ bíríbírí ẹgbẹ́ wà jẹun léèrè ó dọ̀ túnra kó tó jẹun ọba hẹ́rẹ́ ilé mọ̀ ní ọ̀já ọlọ́run ìdí ni mi ọlọ́run òfin gẹ́gẹ́ sínú ẹ̀sìn wa ìdánimọ̀sẹ̀sìn mú jẹ gbèsè mọ́wọ́ wàhálà ìmọ̀ ẹ̀sìn ayọ̀ ìmọ̀ ìmọ̀ ìbádọ́lá sáárì àkúwájọ pẹ̀ ṣèbí tàbá ti ń parí ẹ̀ báyìí láàrin fákàáyà 50 báyìí àti kásùbà inú súnná rẹ̀ àtẹ̀kọ́ rẹ̀ òun lè fi ń lo wa àjọ ya orúkọ àníbẹ̀sọ́lá àtàlà ní jẹ́ wọn orí ọba jẹ́ tí wọ́n dáadáa ọba jẹ́ tí wọ́n mọ̀ àjálù ìfẹ́fẹ́ fún wọn bá tẹ̀lé sí i ó tún lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ sí mi yàn orú tọ́ọ̀kù lọ́wọ́ àdínkù òkè tàbí ìyẹn tuntun tí máa ń ti mọ̀nàmọ́nà báyìí táà bá rí ìgbésẹ̀ kejì lọ́dún wọn ní sábọ̀ táà bá rí lọ́dọ̀ọ́dọ̀ obìnrin táwọn máa ń dẹ́wò lọ́dọ̀ tí wọ́n ẹgbẹ́ ọyá ẹja sí ọmọ àgbọ̀sìn káàkiri lẹ́yìn tí wọ́n jẹ tàbí mùtàn ọdún òfin ọdún àníbi tó bá àlọ́sọ́lá ìṣàrí àkàkì ìgbàdé òfin gbé ọ̀rọ̀ tábúrú yẹn kalẹ̀ àkọ́kọ́ pé tó sì máa dé gbogbo ayé alhamdulillah kò sí mi láti rí dàbí tó máa ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà rẹ̀ láti máa ń kò sí táìmù tá a fi máa ń bákan náà nú ẹ̀fà rẹ̀ gbogbo ojú ọba ni àwẹ̀ ilé ìmọ̀ fún wa àfilẹ̀ sí òkòkò ọ̀rọ̀ ẹ̀yìn èébú ìṣọ́kútọ̀ ìwòkúwò gbogbo àwọn nǹkan wọ̀nyí agbọ́dọ̀ sọ̀rọ̀ lórí bí ó kó bá ọ̀rọ̀ wa lọ́wọ́ àníbi sọ̀lá rẹ̀ sọ̀lá onímọ̀ ńlá mi dà ọlọ́run ò jẹ́ níbi àìjẹ́ ẹ̀mọ́ ní àfẹ́fẹ́ nínú àwọn súnáwẹ̀ àti àwọn ẹ̀kọ́ rẹ̀ òun náà ni ìtọ́rẹ wọ gbogbo alásàtúnkọ̀ àti nínú làwọn olùmọ́ bí jórí wa wípé a nípa ìkọ́ nípa àlùkọ̀ ànìkì nínú Ramadan kódà àwọn tún dé oyé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lọ́lọ́ fi ti àwọn àfáà sálàfì yẹn ọgọ́rọ̀ rẹ̀ lálàáfíà nítorí pàtẹ́ ní sọ́lá àlùsọ́lá tí wọ́n ní máa ń tọrẹ ọrẹ tí máa ń tàjú máa ń bọ́ sínú Ramadan al-allamatu Ibn Rajab ta'ala wọ́n ní kí ìsọ̀rẹ̀ owó nìkan kódà ọrẹ sàfihàn rẹ̀ wípé àdíjẹ́ oṣù Ramadan yìí ṣàrùn Qur'an káwà máa yanjú kí ni ahkam al-Qur'an tafsir al-Qur'an gbogbo àwọn ọ̀pẹ́ wọn ẹgbà máa yanjú rẹ̀ wọ́n ní torí wọn dáa nẹ́bí sọ́lá àtàlá yanjú kò dára sàgbàgbó ti wá nínú hadith yẹn nìyẹn èbí yìí kọ́ ló dáa rí sùhù al-Qur'an àwọn máa ṣe àtúnyẹ̀wò àlàyé rẹ̀ ọ̀rẹ́ dáa nẹ́bí ìdá kì í sowó àmọ́ pẹ̀lú mọ́ àwọn tá a bá jó nímọ̀ tá a bá tà ká kó àwọn èèyàn nírú àwọn nǹkan tá à ń sọ ìyá bó la ti ń sọ ìbáàdà nítorí bá nínú sọlá sọlá jẹ́mu àbáyé ṣe ìṣe àlẹ́ẹ̀mí wọlé ìbáàdà àti jọ́sìn àti mọ̀ méjèèjì ló kó sí. torí bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ tá lò pẹ̀lú Ramadan ẹ̀láwẹ̀ wa òun ẹ̀lú jù kàtọ̀ rẹ̀ tábà tọrẹ ká tó ṣe láàrin ògbóró tí ìjòkó ìkọ́ni lẹ́kọ̀ọ́ àlọ́ àti ọmọ wáyé ayọ̀ tó fi ya àgbà àdọ́lá ìyẹ́rù sí ọlọ́run ẹ̀rí ọ̀rọ̀ ẹ̀jọ̀ tó ní ṣe pẹ̀lú àgbẹ̀yà rẹ̀ wa táyọ̀ ń tẹ̀lé ìṣàwẹ̀ padà àti sọ fún wa arìnrìnàjò ń bẹ́ẹ̀ àtẹnitọ́rẹ̀ àwẹ̀ rẹ̀ bákan náà ọ̀rọ̀ ẹ̀jọ̀ ìlú kẹsàn-án ni ẹ̀rọ òun wọ́n pe kíníkà ní kàfíìsì àwọn ọlọ́mọ àti fídíà ọ̀rọ̀ kẹfẹ́ ní èkó òun ní arúgbó tó ti di arúgbó àti obìnrin tó lórí àbí ìdí ń pọmọ lọ́yà ọmọ àti fídíà mọ́ lọ́wọ́ àìlám tó ti yẹwà jùlọ ní pé òfin dandan káwọn èèyàn tó padà dára padà wọn wọ́n nítorí ọ̀rọ̀ ọba dẹ́gbà sọ̀hánà nípa tarúgbó tọ́sọ wípé wà alẹ́lẹ́bí na yọ̀ pé ó ìnáwó ìdíyàtún tó ààmù mẹ́sí wọ́n ní ayàyà lẹ́yìnbẹ́t ní mọ̀sùkọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé rẹ̀ yáyàyà wọn wàlúmọ́ àtìlìkẹ̀bí ọ̀ ẹni tó ti dàgbà lọ́kùnrin lórí àti àwọn lórí ọlọ́run ọba ti bẹ̀rẹ̀ báyìí ká má gbàgbé lára ẹni àdúrà nẹ́bí sì ní sírèkì ni ó fún àdúrà ti gbà inú àdúrà tó ṣe fún òun ni pé ọlọ́run ọ̀pọ̀ ní owó yìí òun a máa kórè oko ní ẹ̀mí jù lọ́nà ó tún lọ́wọ́ ìgbẹ́gbẹ́ ọlọ́run tí kọ́ máa anẹ́sùpọ̀ anẹ́sùpọ̀ mọ́kọ́ àwọn adáǹsọ́pá ní àsáwọ̀dẹ̀ sí ti gbẹ̀gà ọlọ́mọpọ̀ ọmọ ọmọ bá kọ́ òun àtọmọ ọmọ àwọn ti kọ́gọ́rùn sọlọ́mọ́ àríọ̀sọ́lá àdúrà kẹta ọlọ́jẹ́ mi ò ẹ̀mí anẹ́sùpù débi pé òun ò lè gbà ọ̀rọ̀ wọ́n súnmọ́ 20 years àtàrúgbó kù tọ́bá tí wá jì bẹ̀rẹ̀ Ramadan wọ́n ṣe oúnjẹ sínú tírẹ̀ nílá fún àwọn èèyàn dájú wọ́n jẹ oúnjẹ tí ó táwọn èèyàn dájú dáadáa wọ́n jẹ bàbá bàbá àjọsán lọ tó nípa bí àwọn tó ṣe fídíà mùlárúgbó arúgbó pẹ̀lú ẹ̀rí dáa mú àyè àti àlàyé àbúláì mú àbá àtàwọn ọmọ ọmọ nínú àwọn tó lè fárá ìdí ló ń jẹ wọn lẹ́nu ń fọmọ lọ́yà ọ̀lẹ́ni tó lórí tó lè kó nìra bá àbọ́mọ rẹ̀ nígbà jọlọ rọ̀kẹ́ wa òun tó ń pè ní ẹni tàbí ó sì kẹfàá òun ni ìtàn ẹni yẹn tẹ́sẹ̀ ńlá ọwá nífẹ̀ẹ́ rẹ̀ òun náà ni àlùmọ̀já ìmọ̀ràtàhù ní àhárà Ramadan ẹ̀ntọ́ báyàwó rẹ̀ lò lọ́pọ̀ Ramadan yóò lè kàfàrà ìlú wọn ni ẹ̀ka tí ẹnìkan máa ń sọ pé kò sí kàfàrà kàfàrà ọ̀fẹ́ o ọ̀rọ̀ pé èèyàn lágbára rẹ̀ kéèsì bí lélẹ̀ nítorí pé gbogbo ọba ti jọ́nà ẹ̀rí ọba ti lágbára rẹ̀ ó fi ilẹ̀ lẹ́yìn nígbà tí ọ̀lágbára rẹ̀ àbíjọ́ ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ rẹ̀ eléyìí tó dáa àti ìròyìn ẹ̀ èyí tó ga tó ká díẹ̀ tí ọmọdé ń kún tó fi wọlé ọkà ẹ̀mṣẹ́ wà láyé ọba bá wa láyé gbogbo ìjọ tó wà ní ọlọ́dà kọjá ọ̀rọ̀ wa lọ́rùn ẹ bá ọ̀rọ̀ wa lọ́rùn táwọn mú pa ti ṣe kọ́ńdàkọ́ńdà alẹ́ sí wa ọlọ́run má sì rọ fún wa ọlá gbà pé tá bá pẹ́ tá bá pẹ́ tí gbàgbọ́ yìí ti ń lára wa amọ̀kórí ọmọ ilé sí ọlọ́dà padà sórí ibú já pẹ́ lórí ẹ̀sìn ọlọ́run wa subhanallah wa rahmatulahi wa rahmatulahi wa